ó ṣe ní ìrọ̀rùn fún wa láti fún pàdé ní ọ̀yà lálùbáríkà yìí lẹ́yìn ìgbà tí a fi ìjókòó náà tì síwájú Ramadan àtọ̀rọ̀ àlékún ìjẹ́ àti ìdẹ̀kùn ìsọ́lá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àlékún ìjọ ọlọ́run àti ìjẹ́ rẹ̀ gbé wọn bá òjijì náà tàwọn rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ sí ọjọ́ gbogbo àlùkẹ́yàmá kí ọ̀rọ̀ bá kí ọmọ ṣá ìkàwá fún ọ. àtọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run kí ó ṣe gbogbo àwọn ohun tí òun ọlọ́run fi wá ṣe kò ń jẹ́ ṣíṣe níṣẹ́ nínú Ramadan kí ọlọ́run bá tí ó ṣe àwọn iṣẹ́ náà ní iṣẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀ àlékún ìfẹsẹ̀rin rẹ̀ lórí ṣíṣe tọ́lọ́run lórí títẹ̀lé ọlọ́run àti títẹ̀lé ànábì rẹ̀ sallallahu alaihi wasallam kí ọlọ́run bá jẹ́ mọ́tà ìjogún rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn ọmọ ìyá tí àjọ máa ń ṣe lílọ bíbọ̀ yìí pẹ̀lú wọn nínú Ramadan àtàkùkọ tí kì í ṣe Ramadan tí wọ́n ti sípò padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba kí ọlọ́run àti wọn ṣàìbá wa ṣe àmójúkúrò fún wọn kọ́nà ọba kí o forí jì wọn kọ́nà ọba kí o fi ọ̀run kẹ́ wọn gbogbo ọ̀nà tí oníkálukú wa bá gbà ní òkú lọ́rùn kí ọ̀nà ọba kí ọba wa ṣe àmójúkúrò fún gbogbo wọn. lẹ́yìn àbí ìdílé àgbáyà àwọn tẹ̀síwájú láti báàbù báàbù bùkà olùwàlẹ́dẹ́ lẹ́yìn ní báàbù ẹlẹ́kẹ̀ẹ́dínlógún báàbù bùkà olùwàlẹ́dẹ́ báàbù yìí alimami al-Bukhari rahimahullahu ta'ala nítorí gbólóhùn tó wá nínú àdìsí ẹyọ kan tí ìmáàmù Bukhari mú wá lábẹ́ báàbù yìí ìmáàmù Bukhari pé báàbù náà ní àkọlé rẹ̀ náà ní ẹkún àwọn òbí méjèèjì ẹkún àwọn òbí méjèèjì ìyẹn ni wípé ń nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ó tóbi kí ọmọ kí ó ṣokùnfà tí àwọn òbí rẹ̀ tí wọ́n fi sun ẹkún ẹkún bànújẹ́ torí pé nígbà míì èèyàn máa ń sunkún nítorí pé nù rẹ̀ dùn àfẹ́ kí ọmọ kí ó ṣe okùnfà èyí tí ó mú kí òbí kó da omi lójú wọn ni àtẹ́fẹ́ náà mú sáà. قال حدثنا حماد بن سلمة عن زياد بن مقراء عن قيصلة أنه سمع ابن عمر يقول بكاء الوالدين من العقوق والكبائر وني قيصلة أبو لاتي عبد الله أنا عمر رضي الله تعالى عنه وأرضاه في abdullahi ọmọ umaru sọ wípé bùkẹ́ olùwàlídẹ́yìn minal uquqi wal kaba'ir pé ẹkún àwọn òbí méjèèjì minal uquq ń bẹ nínú àwọn ìwà ìta òbí lẹ́nu èdè ṣe òdìkejì birrul walidayni wọ́n ń bẹ nínú uquq tí ó bá dákẹ́ lórí pé ń bẹ nínú òkú torí pé òkú kò yẹ àti kàtẹ́yìn wípé òun fúnra rẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ẹ̀ṣẹ̀ tó dáa nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ni ṣùgbọ́n Abdullahi ọmọ ọgbà ló tẹ̀sí wá dúró ní wọ́ọ̀lù kẹba àbẹ̀ títí tó ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe gíni nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi nítorí ìdí gbogbo agbára tí ìlú bá ta gbogbo ọgbọ́n tí ó bá lò tí òfin jẹ́ pé òun ni okùnfà tí wọ́n ní àéfé bàbá yìí ń sunkún ni lẹ́kún tó jẹ́ ìbànújẹ́ kó sì jẹ́ pé ọmọ tí bàbá náà bí tàbí ọmọ tí ìyá náà bí ló ṣokùnfà ṣe ni ló ṣokùnfà ẹkún rẹ̀. lópin ìgbà tí eléyìí kò bá ti ní láti ṣe pẹ̀lú wípé á tẹ̀lé ọlọ́run àbá tẹ̀rọ torí pé láàpọ̀ àtẹ̀lé màkúrúkín fi máa fi ẹ̀sìn kan ilé ìka ìdá ni tí ó yẹ kí a fi sí apá àlàáfíà káfi sọ́wọ́ àlàáfíà wa tá a máa fi ṣe mùámálà pẹ̀lú irú àwọn ìdájọ́ ṣẹ̀ríà yìí so àwọn nítorí pé bàbá kan sunkún àbí ìyá kan sunkún àwa fi àwa ní tẹ̀rọ lọ lápẹ̀jú yìí àbí àwọn àṣẹ náà látọ̀júwe bíi kí ìnáwó àwọn Yorùbá kí bàbá àtìyá kí wọ́n yìí fi ti pé ọmọ àwọn ó gbọ́dọ̀ lọ ó gbọ́dọ̀ àtẹ́ǹdì pàtí látọ̀júwe gbà eléyìí ní tó gbé gbogbo fámìlì ìròyìn adúlá gbọ́ pé ọmọ àtẹ̀mí ìní òfin bẹ nínú àwọn ọmọ ẹgbẹ́ ìwọ tó tún já kọbí lùwà ní síbẹ̀ gbogbo àwọn ìgbà táwọn Yorùbá máa ń gbéra rúgẹ ọmọ yẹn bí ìjẹ́ sí pé ẹ̀ẹ́sẹ̀ yín so àní Muhammad sallallahu alaihi wasallam la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq makhluq nínú báyìí yàní an-nakira fi siyaq al-umum kí kò sí ẹ̀dá kan tí a ó tẹ̀lé sì máa bí ẹ̀kọ́ kalẹ̀ tó ṣe pé títẹ̀lé tá a bá tá a bá tẹ̀lé tí ẹ̀dá yẹn ń fẹ́ bó tilẹ̀ òkè dáná tóbi tó tá a bá tẹ̀lé títẹ̀lé wa yẹn yóò rìsọ́ọ̀tì sí fífẹ́ olùdá ẹ̀dá ẹ̀rí pé òun ẹ̀dá lòun olùdẹ́ẹ̀dá sì tòbi ẹ̀dá sì ní ká tẹ̀ ẹ́ òfin olùdá ẹ̀dá láti ẹ̀wọ̀n rẹ̀ tó a nítorí nítorí bí ẹ̀dá kan sínú rẹ̀ lè dùn kó lè yọnu a wà ṣe olùdá ẹ̀dá gẹ́gẹ́ bí aṣèkà sẹ́yìn nínú hadith Sa'ad àti ìyá tó bì ebi pé wọ́n tẹ́lẹ̀ tiẹ̀ rẹ̀ pé òun ó sì gbégbé parọ́ òun títí tó òun ó fi kú nítorí kó lè jẹ́ táwọn táwọn lárúbáwá ọmọ àti ìròyìn rẹ wípé ọmọ nítorí tí ẹ̀yà rẹ fi yíyá rẹ fi jẹ́ ọmọ títí tó fi kú ṣùgbọ́n nígbà tó yẹ sí pé èdè ń fẹ́ kọ́mọ ẹ̀ ṣe òun náà kọ́ ọmọ náà fi Islam rẹ̀ ọmọ náà kọ́ kò ṣe dé ni ọmọ náà kọ́ kò ṣe bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ lọ́wọ́ bá ti sọ káyà kalẹ̀ tí ó ń fi ipò wípé ọ̀ranyàn ni kẹ́ ẹ tẹ̀lé àwọn òbí yín ọ̀ranyàn ni kẹ́ ẹ gbọ́ sí wọn lẹ́nu ọ̀ranyàn ni kẹ́ ẹ ṣe pẹ́pẹ́ fúru wọn ọ̀ranyàn ni kẹ́ ẹ ṣàpọ́nlé wọn ẹ ti gbọ́dọ̀ ta wọ́n lẹ́nu ṣùgbọ́n tí wọ́n bá ń jẹyìn nípa lórí pípẹ́ fi ẹbọ sọ́lọ̀ ẹ gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn. ó ní báàbù dá'watul walidayn báàbù yìí ẹgbẹ́nu àwọn àbúwàbò tí ó ní agbára dáwọ́tó alùwàlídẹ́ àdúà àwọn òbí méjèèjì tàbí èèpè wọn dáwà ó lè jẹ́ àdúà ó sì lè jẹ́ ìpè gẹ́gẹ́ bí a ó ṣe rí nínú. حديث دي امام البخاري موالا دي بابو سوميجي بلا تاريرو تيرو مي ادوا او ميجي تابي تابي كويوان اوني اقولي بابو اوني حدثنا معاذ ابن فضالة قال حدثنا هشام بن يحيى هو ابن ابي كثير عن ابي جعفر انه سمع ابا هريره رضي الله عنه يقول حديثي حديث أبو هريرة رضي الله تعالى عنه وأرضاه حديثي تي أودي باجومني قصة ونورة قصة باجومني قال يقول وني قبت أبو هريرة صويبي قال النبي صلى الله عليه وسلم إجوا محمد صلى الله تعالى عليه وآله وسلم صويبي ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المبرور ودعوة المسافر ودعوة الوالدين على ولدهما وني أبو هريرة صويبي وجسل محمد صلى الله تعالى عليه وآله وسلم صويبي ثلاث دعوات مستجابات gbígbé àwọn àdúrà mẹ́ta kan bẹ̀ mustajaba àwọn àdúrà gbígbà ni wá yẹn ni pé àwọn àdúrà mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ọlọ́run àmọ́ àgbà wọn lásẹ̀kẹ̀fì ìhìnnà àdébìyí sallallahu alaihi wasallam fi kò síyè méjì nínú gbígbà wọn àwọn àdúrà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí kò síyè méjì nínú gbígbà wọn wọn ni dáàwọ̀tò nàgbò dáàwọ̀tò al-maglub òun náà làdúrà sí ẹni tá a ṣàbòsí fún tó ṣe ẹni tá a ṣàbòsí fún sàdúrà ni wọ́n ń ṣe le àdúmọ̀ṣẹ́gbè ó lè ṣàdúrà ń gbà ní ó ti lè ṣe ṣùgbọ́n àdúrà yẹn kò ní jẹ́ àdúrà ìtọrọ dáadáa fẹ́ni tó ṣàbòsí ni lọ́pọ̀lọpọ̀ ọba ó kéré àdínà àwọn ẹni ìtiwájú lè fi jẹ́ gbẹ́rẹ́ ìgbà tí wọ́n ṣàbòsí fún wọn tán wọ́n fi àdúrà dáadáa fẹ́ni tó ṣàbòsí fún wọn ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jùlọ náà ní wípé ọgbẹ́ ọkàn òun náà ní zulm ló máa ń dá sí ẹni tí a ti zulm fún ẹni tá a tàbọ̀ sí fún ó máa ń dá ọgbẹ́ ọkàn sí lọ́kàn èyí tó wọ́pọ̀ jù nígbè kò ní ṣàdúrà dáadáa wọ́n ní da'watul mazlum àdúrà tí ẹni tá a tàbọ̀ sí fún ẹni tá a gbẹ̀tọ́ rẹ̀ ẹni tá a yàn jẹ nítorí pé àjù agbára rẹ lọ ó lè lọ sí pé àjù agbára rẹ lọ léèyàn ìgbà míì ẹ sábò fífún èèyàn kò rí ẹ rírí kò mọ rírí ẹ mọ rí ṣùgbọ́n ìwòsí yín kò ní wulẹ̀ báyìí dá padà yóò kàn fi alámọ̀dé rẹ̀ yóò kọ́ alámọ̀dé rẹ̀ mọ́ ọlọ́run yóò sì máa lọ. ní ọmọ àyà kan wọ́n ní nínú Àbújá àwọn páàkì rẹ̀ àwọn ń wa ọkọ̀ lọ́jọ́ kan àwọn apáàkì wọ́n ń fi ọkọ̀ ṣiṣẹ́ ni wọ́n á páàkì láti sọ pásíńjà kalẹ̀ wọ́n ní báwọn ṣe àwọn páàkì báyìí bẹ́ẹ̀ lẹ́yìn ká páàkì níwájú àrùn ó sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ó sì fọ iṣẹ́ àrùn ó sì padà sínú ọkọ̀ lóṣù lọ. mo ní kí ẹ̀yin wá bí ibù àwọn òsè nǹkan tuntun àwọn fílẹ̀ fún àwọn yìí káwọn fílẹ̀ fún àwọn yìí lórí àwọn àtẹlẹ púpọ̀ bí ẹ ti pé àìṣe àìṣe nǹkan kan ní dáadáa wò sí fún yẹn kò túmọ̀ sí pé ń dáa sí ẹ láì kò túmọ̀ sí pé ń dáa ṣe kò ní kò túmọ̀ sí ẹ̀ ó lè jẹ́ ọmọ kékeré ó lè jẹ́ àgbàlagbà tí ẹni bí kò rọ́gbọ́n dá sí ó lè jẹ́ ìyàwó ó lè jẹ́ ọkọ ó lè jẹ́ ọmọ ó lè jẹ́ òbí ó lè jẹ́ alábàágbé ó lè jẹ́ ẹni tí àjọ ń ṣiṣẹ́ eré ìdí hàn wá wípé àbòsí zulm injustice ń bẹ nínú tọ́wọ́n bá fi kórìíra jùlọ ọlọ́run bá kórìíra rẹ̀ ìlú fa nítorí ká lè mọ bí ọlọ́run ṣe kórìíra àbòsí tó ọlọ́run ní inni haramtu dhulma ala nafsi. sẹmùkú nígbà tọ́lọ́ fẹ́ fi ọlá tíṣà tàlá ti fáńdì ẹ̀dì sọ̀tẹ́lẹ̀ tọ́lọ́ bá ti fẹ́ fi hàn wá. ó ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima. ọlọ́run kọ́kọ́ fún wa ní ìrò pé òun ọlọ́run fọ̀rọ̀ òun òun sá tàlá ti fáńdì Muhammad sallallahu alayhi ó yàtọ̀ sí àsàlátù táwa ń ṣe àsàlátù táwa màláíkà ń ṣe ó yàtọ̀ sí àsàlátù táwa ń ṣe fandad Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. bákan náà nínú ìgbà yẹn ọlọ́run ọba nítorí ká lè mọ̀ pé àbòsí zulm òṣìṣú kékeré àbòsí zulm yẹn kéèyàn ṣe nǹkan tó yẹ kí ó wà ọ̀njọ́ kéèyàn má ṣe déédéé lórí àlámọ̀rí ọlọ́run kórìíra rẹ̀ ọlọ́run wa ni inni haramtu zulma ala nafsi ọlọ́run ní dájúdájú èmi ṣe ààbò ṣíṣí ṣe mo ṣe léèwọ̀ lórí ara rẹ̀ ọlọ́run ní mo ṣe léèwọ̀ lórí ara rẹ̀ wa ja'altuhu bainakum muharrama bí mo ṣe léèwọ̀ lórí ara rẹ̀ kò sí nǹkan tó dé lórí ọlọ́run àyàfi bá fi léèwọ̀ lórí ara rẹ̀. ọlọ́ni mo wá ti fi àbòsí léèwọ̀ lórí ara mi bẹ́ẹ̀ ni mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ láàrin ẹ̀yẹ ẹ̀dá tí mo dá haramu ni kẹ́ ẹ fi àbòsí múra yín fọ́lá ìtàkùn nítorí ẹ̀ gbọ́dọ̀ ṣe kìnnì ẹ̀ gbọ́dọ̀ máa yín sí. jíjẹ́ ọ̀kan nínú àwọn àdúrà tó jẹ́ bá ṣe ọ̀rọ̀ wọn yìí dá ó fi hàn wípé àbòsí azul nǹkan tó tóbi ni ní iwájú ọ̀rọ̀ inú hadithu mi hadithu kudusi ọlọ́run ọba ní wàcísàkì wàcísàkì la'ansurannaka walau ba'da ni ẹnikẹ́ni ọlọ́run ọba sọ ó ṣe àdéhùn fẹ́ni tá a ṣàbòsí fún wípé mo fi iyì mi agbára mi ò búra. wípé dájúdájú èmi ó ràn ọ́ lọ́wọ́ nípa àbòsí tí wọ́n ti fún ọ ìwọ lọ́wọ́ bá rẹ̀ kódà tó ti kí èmi. lébàá táwọn olùmọ̀ kí ni àbòsí consequences rẹ̀ kì í ṣe dandan kó jẹ́ kí ni kó jẹ́ kẹ̀kẹ́kẹ́ wani labe hadithi wa izzati la ansurannaka ba'da ge wani nínú ẹ ọlọ́run ọba fẹ́ ọlọ́run ó fi hàn wípé ọlọ́run ọba máa lọ alábòsí lára ṣùgbọ́n kì í fọ́nú fọ́ra nípa alábòsí yomhiluhu wàlá yomhiluhu ìpè lẹ́yìn fi hàn pé ọlọ́run máa lọ lára nítorí kí ààrẹ rẹ̀ pọ̀ nítorí yóò bá túbá ilé bàtà ní Muhammad sallallahu ta'ala alayhi wa sallam títí pé àwọn sáré rẹ̀ tí a ṣe ìṣèlú ṣe gbogbo ẹnikẹ́ni tí ó bá ní mọ́sílámà mọ́sílámà kan tẹnìkan lọ́wọ́ rẹ̀ ẹni pé ẹ̀tọ́ ọmọ àyá rẹ̀ kan lọ́wọ́ rẹ̀ tètè lọ gbẹ́tọ̀ náà padà fún látàgé kó ti jọ́ tí ò lè ṣe dirham àbí dìínà. nítorí náà dáhùn ọ̀sẹ̀ mọ̀gbìnú àwọn ẹ̀rí ọlọ́kan ọ̀jọ̀kan wọ́n fi hàn wípé kò sí hijab láàrin àdúrà tẹ́ni tá a tàbò sí kó tó ṣe àtọ́nà kò sí bàtà. débi wípé ẹni tá a tàbò sí fún yìí bó jẹ́ kèfèrí ọlọ́run tàbí òun kò pé gbogbo ẹni tá a bá tàbò sí fún nínú àwọn ẹ̀gbọ́n ọlọ́run kò sí àtọ́lá ní pé wọ́n jẹ́ mùsùlùmí àbí wọ́n jẹ́ kékeré ọlọ́run tàbí òun fún wọn pé òun ó ṣe kejì òun ó ràn wọ́n lọ́wọ́ lórí àbùkù tó ń ṣe fún wọn. alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn àdúrà mẹ́ta sanna Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam sọ wípé mustajabatu lahunna la shakka fihinna àwọn àdúrà tí ọlọ́run máa ń gbà wọn ni kò sì sí èlédìí nínú pé ọlọ́run ọlọ́run àwọn àgbà wọn ẹlẹ́ẹ̀kejì wọ́dà àwọn tó lè mú sáà àti àdúrà onírìnàjò àdúrà onírìnàjò ìbẹ̀ nínú àwọn súnà tó yẹ kí a máa ṣe àbójútó rẹ̀ àdúrà ṣiṣẹ́ lásìkò tá a wà lórí ìkíni tá a wà lórí ìrìnàjò èrè ló fà sí wọ́n fi máa sọ àsọtẹ́lẹ̀ kan yìí tó fẹ́ rìnrìn àjò pé ẹ má gbàgbé wa nínú àdúrà ẹni tí ẹni tí ẹ̀sìn ò bá yí ọ̀rọ̀ náà lè má yé pé àdágbére fún wọn pé à ń tíráàbù wọ́n ti sọ pé ká má gbàgbé àwọn nínú àdúrà pé àdúrà là ń lọ sí ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ tó gbẹ ìwọ tó rìnrìn àjò yẹn ọlá kan bẹ fún ọ tó yàtọ̀ sí ti ẹni tí ò sí lórí ìrìn àjò ọlá tí ń bẹ fún ọ yẹn òun náà ni pé ọlọ́run á máa gba àdúrà ẹni tó ṣe kí ni ẹni tó wà lórí ìrìn àjò. gẹ́gẹ́ bí àwọn hadithi mi tó yàtọ̀ tẹ́lẹ̀ tó fi fi rinlẹ̀ fún wa nínú hadithi tó gbajúmọ̀ yẹn tá a gbà nínú àrùbáwọn nàwíyà tí òjìlélá muhammed sallam fún wa ní ìròyìn pa arákùnrin kan tó ní wọ̀húwá lòpin lòpin sábà arákùnrin tó yẹ أشعث أغبر gbogbo ara rẹ̀ inú dọ̀tí gbogbo irun orí rẹ̀ ló mú eruku yẹ́rùbá òyàdé ìlú ilẹ̀ sàmà ó ń ká ọwọ́ rẹ̀ méjèèjì sókè lọ sí sánà àdéhùn yìí ọ̀kan nínú àwọn ẹ̀rí tó ń direction sama ọlọ́run ọba ń bẹ ní sama. wíyẹn ń bẹ nínú àwọn àfáàrí tó ṣe pàtàkì lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan kò tí ì tóbi kò tí ì tóbi three hours sẹ́yìn lọ tí mo rí sẹ́yìn kan kọ̀ọ̀kan kan sórí facebook wọ́n ní Allahu mawjudun bila makan ó ní ọlọ́run bẹ ọlọ́run bẹ láì sí ààyè pé ọlọ́run bẹ ṣùgbọ́n kò ní ààyè bọ́lọ̀ wà ẹ àkéyìdá àwọn oníṣẹ́ ti wò ojú nìyẹn pé ebe nínú inú ọpọlọ tiwọn tí ẹ bá sọ pé ọlọ́run ọba ń bẹ ní sẹ́mà ẹ ti rìstíríkì ọlọ́run ní nítorí nídìí wọn tó àkéyìdá yẹn ni pé ìtìkì táwọn ń sá fún ni pé wọ́n wò pé tá a bá sọ pé ọlọ́run bẹ ní sẹ́mà bíi pé àtẹnusẹ́ ń bẹ ní ọlọ́run. ṣùgbọ́n tó máa mú yẹn kó nínú irú ìdọ̀tí yẹn náà ní gbogbo àsìkò tí yẹn bá ti fi àwọn nùsùsù sílẹ̀ tí yẹn bẹ̀rẹ̀ fi lu ọpọlọ. ọlọ́run ọba ní arrahmanu alal arsi istawa. ọlọ́run ọba ṣé àwa la wá mọ ọlọ́run ní àbọ̀rọ̀hún ló mara rẹ̀ ju wa lọ. ọlọ́run ní amintum man fi samaa an yaksifa bikum al-arda fa idha hiya tamutu. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاسبا حبيبي ويرد يديه إلى السماء قلنا أولا لديه صوتي أراك كان أقرر ما جافا لمكة إمام الحرمين tọ́lọ́run ṣe وفقلوا عقيداتي أعطوا الشيء إثبات الجهة gbọ́dọ̀ a gbọ́dọ̀ fi dàìrẹ́kítà kan rinlẹ̀ fọ́rọ̀ a gbọ́dọ̀ sọ pé ọlọ́wọ́ bá ń bẹ ní agbègbè yìí tàbí ń bẹ lágbègbè yìí àbí ń bẹ lágbègbè yìí àbọ̀dọ̀wọ́ bá ń bẹ ní sánà a gbọ́dọ̀ fi rinlẹ̀ fọ́rọ̀. wọ́n ní arákùnrin kan nínú àwọn nínú àwọn kọ́mọ́nà wọ́n á bá ní masalasi hara bíi maka ibi tí ń ṣe bẹ́rù ni a yìí wọ́n ní àtàràbọ̀tàlá ẹ̀ sọ pé ọlọ́run ọba kì í ṣe sánmà ló wà mo fẹ́ kí ẹ ṣàlàyé fún mi nípa ìdíni omi ní sáfà ìdí omi pàápà tí mo fẹ́ kí ẹ ṣàlàyé fún mi nípa ìdíni máa ń gbọ́ feeling tí mo máa ń ní nínú ẹ̀ ní ìpè nígbà tí mo bá fẹ́ pe ọlọ́run ẹnìkan tó kọ́ mi mo máa ń gbọ́ nínú ẹ̀mí mi pé ọlọ́run tí mo fẹ́ pè ibo ló wà sọmọ ló wà fún kẹ́kẹ́ ṣàlàyé ẹ̀kọ́ wọn níbẹ̀ ni màmá àwọn ẹ̀ sọ pé حيرتني حيرتني حيرتني، ọ̀rọ̀ tó sọ yìí ó ti fi kọ́ọ̀tì confusion fún mo ti wà confused mo ti wà confused mo ti wà confused. gbogbo àti ìyàbá ti fi àwọn ara alẹ̀ tó bẹ̀rẹ̀ sí lo kíni tó bẹ̀rẹ̀ sí lo ọpọlọ ní gbogbo orú àwọn nǹkan yìí máa ṣẹlẹ̀. níta fẹ́ lọ nu hadith yẹn ni pé alẹ́ Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ pé yẹ̀wò ti yẹ dé ilé ilẹ̀ sẹ̀rà nínú hadith yẹn òṣìṣẹ́ náà wá dárúkọ pé oníyàjò rẹ̀ mẹ́tì ó sì dárúkọ pé ó wà nínú ìṣesí kan tó tó bí tó jẹ́ sí pé kì í sọ ọlọ́run ga tọ́mi èèyàn dáadáa yóò ẹ̀kọ́ tẹ̀lé ẹ̀kọ́ fàánù tàbí àkọlọ̀ ọ̀nìlá ìdí mọ́tàlélàá ṣùgbọ́n nínú àdéhìsì yẹn ìbàdàn náà náà ń darúgbó àwọn gbogbo àwọn ìjọba níbi ìsọ nípa arákùnrin yẹn ànábì ń sọ fún wa pé àwọn àwọn ìdí tọ́lọ̀ ń fi máa gbàdúrà wọn pé bára arákùnrin yẹn ó wà lórí ìrìn àjò ó sì tó wà nípa ẹni tí ó ní bùkátà sí àánú ó sì náwó sí ya rab ya rab gbólóhùn ya rab ń bẹ nínú àwọn gbólóhùn àwọn olùmọ́ni kéèyàn máa fi pe ọlọ́run tọ́lọ̀ fi máa dà ló bá dé ní kíkà wọnú Qur'an gbogbo àdúrà tó wà ní Qur'an gbogbo ẹ̀ rọ́bà ló fi bẹ̀rẹ̀. Ìrìkì òun ni arọ́b ọba tí pẹpẹ ọ̀rọ̀ gbogbo nǹkan bẹ lọ́wọ́ rẹ̀. wọ́n yẹ kí tíyàn bá ní òun ló sùn tíyàn bá ní òun ni ò sùn. inú àdéhùn yẹn àdébà máa sọ̀rọ̀ wọn sọ pé wà á nà ó ní fun hósì yẹn hàrà. ṣùgbọ́n àdúrà ẹni yìí ànábì ní bó wà á nà yìí sẹ́dá bẹ́ẹ̀ bó ni oun ni o sun inu adehun yen adeba maa soro won so pe won a na o ni wa matamuhu hara wa masobuhu hara wa pade hosi yen hara sugbon adura eni yii anabi ni bo wa a na yii seda bee bo ni won ti wá dá àwọn àdúrà rẹ̀ tòun ti dé gbogbo àwọn. ìdí àwọn àgbáàb tí àti àti máa gbà ó pé sí ilà ṣùgbọ́n nítorí pé ohun ìjẹ rẹ̀ haramu ni ohun ìmú rẹ̀ haramu ni asọ́tò ọ̀dára gan haramu ni rúùsì ẹ̀dẹ̀ haram kódà gan òun fúnra rẹ̀ wọ́n rí pẹ̀lú kíni pẹ̀lú haram ilé sọ́ra nínú àwọn aláàdùn nínú àwọn wa. òun náà ní pé ká wọ́n fún wọn ní kíni jẹ ká fún wọn jẹ torí pé fún wọn jẹ pé wọn ò fọwọ́ wọn ò mẹ́jẹ gbogbo fún wọn náà ni wọ́n jẹ àwọn ọmọ wa àwọn ìyá yìí wa ṣùgbọ́n ó padà wá wọn lọ́jọ́ wa torí pé àbí ní àwọn àti aráàlú tí wọ́n fún un jẹ ẹni ló fani gbàtí ọkàn náà wọn sáré tó fi wá bó sẹlẹ muhammad sallallahu alayhi wa sallam ó ní ìròyìn fi ọ̀rọ̀ ọba èmi fẹ́ kí n jẹ́ òyìnbó àgbàkúnà mo jẹ́ mo dà wá mo fẹ́ kí n jẹ́ ẹ̀sìn kan tó jẹ́ títí tó bá gbé ọlọ́ tó bá sàdúrà ọ̀rọ̀ ọgbà gbà rẹ̀ kí ni àná lè rí sallallahu alayhi wa sallam àná lè ní afọyé màtó àmà àdébìí sọ pé máa fi ọ̀pọ̀lọpọ̀ zikiri kan àbí máa kí ọ̀pọ̀lọpọ̀ yọ̀nù àbí máa àná lè ní afọyé masala torí pé ẹnu tó bẹ́ẹ̀ fi pe ọlọ́run rẹ́gbẹ́ tó ń fi sí ẹnu náà ìbọ̀tì rẹ̀ jẹ́ kí nǹkan tó ń jẹ kó jẹ́ nǹkan tó mọ́ ìyẹn ni pé má jẹ haram tó bá ti jìnà sí haram jíjìnà sí jíjẹ haram ń bẹ́ àwọn tó máa ń ṣokùnfà tí ìyẹn bá pe ọlọ́run kọ́lọ́n kó dà. láti wọlé àti lọ láti orí dáwọ́ tó alùmọ̀sáfẹ́ àdúrà onírìn àjò nítorí ìdí eléyìí téèyàn bá wà lórí ìrìn àjò àfẹ́ kéèyàn fọnù kọ́ra yàtọ̀ sí pé yàtọ̀ sí àwọn àṣà téèyàn máa ń ṣe lórí ìrìn àjò àkìrì yàrá àwọn gbólóhùn ìgbé ọ̀rọ̀ wọn bá tóbi kéèyàn máa ṣe lórí ìrìn àjò kéèyàn tún kéèyàn máa ṣe kíni kéèyàn máa ṣe àdúrà kéèyàn máa ṣe àdúrà fún orí àárín èèyàn kéèyàn máa ṣe àdúrà fún àwọn ọmọ àyè èèyàn ń bẹ nínú àwọn àdúrà onírìn àjò ń bẹ nínú àwọn àdúrà tábìlì mahamadu ní la shakka fihinna mustajabatun lahunna la shakka fihinna. bákan náà ẹlẹ́kẹta da'wa wa da'watul walidayni ala waladihima àti àdúrà àwọn òbí méjèèjì ala waladihima. lórí àwọn ọmọ wọn àlá ní níbàyí àlá ìyẹn máa jẹ́ ká máa kí ni wọ́n gbà lérò pẹ̀lú dáwà sádùá ní tàbípè ìníbàyí ìpè àwọn olùmọ́wá ní àtàdúà àti ìpè ó ṣe kí ni ó wọnú ẹ̀ ìyẹn ni pé tóbi méjèèjì bá tètè fọ́nrán. lórí ẹ̀tọ́ ìpẹ̀lú òun kéèké yóò bá mú ní ìfẹ́ ẹsẹ̀ sùúrù fún kò ní fayé ilẹ̀ kéèké náà mi bákan náà ni wọ́n bá ń ṣàdúrà fún. tí wọ́n bá ṣàdúrà fún. àdúrà tóbi ṣe fún ọmọ táwọn òbí méjèèjì ṣe fún ọmọ àní mahamadulayi mustajabatu lahunna la shakka fihinna bí àdúrà gbígbà ní ọlọ́run a máa gbà kò ní sí èméjì nínú pé ọlọ́run a máa ṣe nínú ọlọ́run a gbà sí èméjì nínú rẹ̀. bákan náà nìkan bá tẹ́pẹ́. ilé ló fà á tòbí ẹ kí gbogbo òbí kó ṣọ́ra fún ntí ó máa wí fáwọn ọmọ rẹ̀ nígbà tí wọ́n bá bí i. àìmọye ọmọ lónìí sálámà rèé lójú táwọn òbí gan sunkún nítorí ìṣètítọ́ kan náà wà ó sì jẹ́ sí pé àwọn alókunfà látàrí pé wọ́n ṣe kí ni wọ́n ti wọ́n ti fi bínú wọ́n fi bínú sọ̀rọ̀ wọ́n fi bínú sọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́mọ́ ṣe ìdáyà pé wọ́n ní ìmáàmù tó gbajúmọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n pè ní ìmáàmù Haramain yẹn wọ́n ní ìbínú ni màmá ẹ̀ ti kàdúrà fún. ó ní inú ìbínú ni màmá ẹ̀ fi tàdó àwọn ìgbé ó ṣe màmá ẹ̀ ni ṣùgbọ́n nítorí pé àwọn mọ wọ́n mọ kọ́nsíkwẹ́nsì ti gbólóhùn tóbi máa ń pọ̀ sọ́mà wọ́n ní ìgbà tí inú bí màmá ẹ̀ ó wá ní ìwọ ọmọ yìí ó sì di ìmáàmù Haramain tọ́mọ bá múlú bí ẹgbẹ́ ìwọ́n mọ̀ yìí ó sì sórí rẹ̀ kí ẹ̀ máa wí bí ọ̀dà mọ́ra torí pé bí tóbi bá tẹ́pẹ̀ ìpè òbí a máa mú ọmọ ẹni pé eléyìí wọ́n particularize ẹ̀ láti bẹ̀rẹ̀ àdéhùn yẹn nǹkan mẹ́ta làbí mahamadu ó máa má kàdá yìí wọn ó ní mustajabatun la shakka fi ìdènà wọ́n á symbol out ìjọbi wí fọ́ọ̀mà ìní ma dáadáa ní sábà burú òbí sọ́mà wọ́n ní kò sí ìrìnkì nínú pé yóò ṣe kìnnì ọlọ́run ó gbà. eléyìí munasaba hadithi da'watu àlùwàrídẹ́yìn tí al-Imam al-Bukhari tí ó fi ṣe àkọlé báàbù yìí da'watu al-walidayn. nínú ẹ̀ òun náà ni pé ó yẹ lẹ́yìn bàtà ti mọ eléyìí nìyí. sábà bira wa léèrè ìjọ la sàdúrà fáwọn ọmọ wa kàn ẹ̀rí bí a fẹ́ máa ẹlòmí ò fẹ́ máa ka ọjọ́ ni ẹlòmí fẹ́ lè máa nà sí kájẹ́ kó ká sọ ọ́ di tradition kó jẹ́ àdáàdà wa sí sàdúrà fáwọn ọmọ wa. àní wo pé àwọn òkú tí wọn òkú tí dá kan mà wọn ò tí ì mọ ọ̀fin yàtọ̀ sósì láti sìn tí wọ́n ti wà ní kéékèèké tí wọ́n ò tí ì dá nǹkan kan mọ̀ yẹn taba dìde lóru taba wà lórí sùdù taba tìrun ọ̀ràn yẹn. bá a ti ń ṣàdúrà fáwọn òbí wa ká máa ṣàdúrà fáwọn ọmọ wa nítorí pé àdúrà tá à ń ṣe fáwọn ọmọ yẹn àdúrà tá à máa ṣe fún wọn yẹn àdúrà tí ń ṣe yẹn àdúrà tí ń gbà yẹn. nínú àdánwò tó tóbi jùlọ tọ́lọ́ ọmọ fi dán ẹ̀dá wò láyé òun náà ni kí ọmọ rẹ̀ kó má yàn kó má yanjú lójú ayé rẹ̀ ẹ̀mí kí ẹ̀ máa tẹ̀lé kó sì máa wu ọmọ rẹ̀ kọ́mọ náà máa ṣe rádaràdà. wọ́n fi sílé ìwé kó kàwé wọ́n fi sí ẹnu ẹ̀kọ́ fẹ́ kò kọ́ fẹ́. kò níbi kankan tẹ́ ẹ tì í sí tẹ́ tì í ẹ sì rọ́pọ́n dá sí ọmọ yìí. ètò burú jù nínú ẹ̀ kan kó ló wọn ò ṣe Islam òbí mi àwọn àtòkùnfẹ́ yìí fún ara rẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ látàrí ilé ẹ̀kọ́ tá a mọ̀ máa lọ lásìkò tí wà ẹ̀yìn àti ẹ̀yìn pé èèbó ni àwọn màláìkò sọ sí wa nínú sàárè torí náà ìjọba ni àwọn ìṣèjọ ẹni wọn máa lọ skul tí chọọchì ń bẹ nínú ẹ. wọ́n ní ẹ wípé wípé nítorí pé àwọn islamic school haúsá ni wọ́n sọ lẹ́yìn. ìlú ìbàdàn tí wọ́n fi mú ọmọ lọ private school ọ̀kan nílùú yìí wọ́n ní ó ní school ilé ìwé jọ̀ọ́n is covered with the blood of Jesus ẹni tí o bá tẹ́ ẹ lọ́rùn kó gbẹ́gẹ́ ni àwọn ọmọ mùsùlùmí ti ń lọ dọ̀dọ̀la irú irú Islam wo wá ni àwọn èèyàn ń ṣe náà. ewu ọdún títí nínú olú kẹ́fì ní north kéèyàn sọ in public sọmi pé ẹ̀sìn tiwa o ó yẹ kó jẹ́ pé bí o sí sukuu mi mà ọmọ mùsùlùmí kankan máa lọ sukuu wáyé gbẹ̀sìn bá mú un láyà. ọmọ Lárúbáwá ọmọ Lárúbáwá di christian ní st john nicholas Lárúbáwá dáàmà òbí ti báwọn ni wọ́n súnmọ́ sílámù jù nígbà tó mọ́ ma lọ sùkú àwọn kiri yó ṣé kàbílà yìí yóò sọ kọ́rọ̀ kó bá lọ rẹ̀ mọ́ lórí yàrá wọ́n ní wọ́n mú ọmọ náà wá jíjà máa tó gbogbo àwọn táwọn tó gbogbo àwọn ní irúgbà wọn ti funfun àwọn àgbàlagbà ni wọ́n tó pẹ̀lú ọmọ náà wọ́n ní kódà kó owó ju ẹ̀yìn tàbí ní wọ́n bẹ̀rẹ̀ òun tó bẹ ẹni ẹnìkan nínú yín tí ó sọ fún wọn pé kristiẹni yìí tó wọn rẹ òdodo ọmọ alágbára bàbá ìjókòó bàbá ìmùsùnkùn ni ní tó fowó ara rẹ kékeré tó fowó ara rẹ. lónígbà míì ó dẹ̀ lè má jẹ pé bóyá àwọn àtúbáàbò yẹn wẹ̀ kéèyàn sá fún wa. níjọ́ tí ń bẹ̀yàn òbí kan fún ọmọ rẹ̀ wá ní albayan mo máa rí ọmọ kan ní ní primary primary one àbí nursery three ni ọmọ yẹn di akíní kábà yọ ọmọbìnrin ní mbẹlẹgbẹ ọ̀kan náà àwọn kíláàsì secondary um, second tí tí mò ń kọ ní bọ̀ wá ní kíláàsì yẹn mo á rí bí wọ́n wá jáde break wọ́n jọ máa ń jáde pẹ̀lú ọmọ tó bóun ni wọ́n ti di atúbà tó ń nínú wọ́n á ẹ̀dùn àtàwọn ilé pé káàdì tó ń bẹ́lẹ̀ bẹ̀ jẹ kí ni ọmọ ẹ̀ka ń bẹ́ ń bẹ́ kí ni ṣe ń bẹ́ wọn ni ọmọ yẹn gbé bàbá ẹ̀ mú wa ṣe láti Christian school náà wọ́n ti mú wa ó wà ní primary b three bàbá yẹn ni kúkú kíláàsì ẹ̀yìn tó bá wà abẹ́lé gbèsè bá lè fún wọn yẹ dáàbò ẹ̀ má dọ̀ wọn kàrẹ́ ẹ̀ sábà wọn pa wọn ní bàtà wọn yẹ sàn nìyẹn àwọn àwọn ilé ẹgbẹ́ lè ṣe primary three nílé wọn ni gbogbo ìjẹba rí pé ó fi kiri rẹ̀ wípé òun ò ní mú kó mi wípé ọmọ yẹn tó bá fẹ́ jẹun yóò di ju sàdúrà yóò di ju sàdúrà tó bá fẹ́ jẹun. bàbá mùsùlùmí ìyá mùsùlùmí ọmọ òsè bísímì lánàá kó tó jẹun yóò dùdú sàdúrà rẹ tẹ bá dẹ ní kó borí tẹ bá fẹ́ rí sàdúnjọ ọkàn rẹ ẹni kó borí ẹni kó fi kàn kí ni kókó wọ ìjábọ kó fi nǹkan kú orí ẹ̀ lọ́mọbìnrin títí ń dàgbà bọ̀ ẹni kó fi nǹkan kú orí ẹ̀ gan ẹlẹ́rìí ti kàn ojú rẹ̀ díẹ̀ díẹ̀ ni òní kírun ma agbóòrò ọmọ tó jẹ́ pé láti jẹ kiri ló ti di kírísíàn kí o tọ̀ sẹ́ni kankan ọ̀ma ńlẹ̀ wọ́n sanwó sukù rẹ̀ dé ẹgbẹ́ tírì wọ́n sanwó sukù rẹ̀ ní yunifásitì nígbà tó lọ ṣe nysc tó dé tó ọmọ pé òun òun yẹ ṣe mùsùlùmí lòun bá. torí pé àwọn òbí rẹ̀ ṣe dáhìá tó sábà fún un. irú òbí báyìí kò sí bí ó ti lówó tó láyé kò sí bí ó ti lọ́lá tó láyé kò sí bí ó ti dípò tó láyé tí ó padà tọ́lọ́ ọlọ́run nínú ìdùnnú. àdúà àwa fúnra wa àwa fúnra wa à ń rawọ́ ẹ̀tẹ̀ sọ̀rọ̀ nínú kọ́lọ̀ kó pa wá lórí kiri lórí Islam níbi tá a dé lónìí níbi tí tá a gbọ́n dé lónìí táwọn pé alájú dé lónìí nípa ẹ̀sìn à ń rawọ́ ẹ̀tẹ̀ à ń rawọ́ ẹ̀tẹ̀ sọ̀rọ̀ nínú kí dákun wọ́n ti wá bá mi o dákun mọ́ ìjù àgàrà táyì rà o dédé mélòó mélòó nú àwọn tí wọ́n gbé ìwé jù wá lọ tó ìyẹn wàá tẹ̀yìn gbọdọ̀ jókòó kó fẹ́ kó fẹ́ yìí sí so opportunity ni fún ẹni tọ́lọ̀ ń ṣe wọ́mọ ta lọ́ọ̀rẹ́ nígbà tọ́lọ̀ ń ti fi dáwà tẹ̀jáàbà sórí ahọ́n rẹ̀ kó má fi àdúrà ṣe ahọ́n fún àwọn ọmọ tó rí ní ìbẹ́nu àwọn ẹ̀kọ́ tó wà lábẹ́ àdéhìí dáwà tó alwalidayni ala waladihima aw lé wẹ́rẹ́ bí yẹn tí wọ́n ṣe lórí àwọn ọmọ àbí tí wọ́n ṣe fún àwọn ọmọ wọn ní dáadáa. nítorí àtìgbà ó dúró wà lórí ìlànà ìjọba àti sàárà tí wọ́n bá sọ àti ìjókòó tí wọ́n bọ̀ láwùjọ tí wọ́n ti pẹ̀lú àdéhìí jùrẹ́j òun náà tẹ́sítọ̀ ni tí ń sọ̀rọ̀ nípa arákùnrin kan tí ń kírun tí ìyá rẹ̀ pè tí kò dá ìyá náà lọ tí ó ṣokùnfà ìdí àwọn ìdẹ́pẹ̀ kù ó ti ṣẹlẹ̀ sí ní àsìkò tí kò pẹ́ rárá rárá eré ìlànà ìdí àwọn ti bẹ̀rẹ̀ ní ìjókòó ń bọ̀ bí ìpínlẹ̀ ìtara wọn lọ́ọ̀ tara. السلام عليكم. آمين يا الله.

ṣé ọlọ́run ọ̀rẹ́ ti wà láti ṣíṣe àwọn ọmọ ńlẹ̀ àjẹ́ ọ̀rọ̀ pé wàdá tó ti wọ ẹgbẹ́ àdéhùn rẹ̀ tó kò fẹ́ ṣe ọ̀fẹ́ kì í ṣe a ò fi a ò fi ẹsẹ̀ iye ẹsẹ̀ nìkan àfijẹ́ lónìí fẹ́ǹsì eléyìí sábàbù ni ń bẹ nínú yóò jẹ́ ìṣirò àdánwò ni fún ọmọ yẹn fẹ́yìn tí ṣe pé a fi ìyẹ̀ ẹ̀sẹ̀ bàbẹ́ àti jẹ́ ọ̀nà tí bàbá gbà rí owó yẹn àní ṣe kí ni àní bí ọmọ léèrè ṣùgbọ́n fífún ọmọ yẹn ní haramu jẹ́ yóò ṣe ìlà fún ọmọ náà ìlànà muhammed sallam ṣe wọ wúzíà bilharam nínú hadith yẹn tàbíhù ní bẹ ìpè àkíyèsí ni fún àwọn òbí lórí dání lórí àwọn ọmọ wọn. ìpè àkíyèsí ni fún àwọn òbí lórí àwọn ọmọ wọn. ẹ rí pé àní bí ọmọ léèrè pé owó tí bàbá rẹ̀ jí àbí. Eh, ilé onílẹ̀ tí bàbá rẹ̀ ta tìrẹsì pé fún bíi oṣù mẹ́fà fún bíi ọdún mẹ́ta ìní fi ń bọ yín bóòrò ṣe rí àní bí ọmọ léèrè àní bí ọmọ léèrè ṣùgbọ́n ìjẹ́ ọmọ fúnrú òbí bẹ́ẹ̀ ọlọ́run fi ṣàdánwò fún dání ọlọ́run fi ṣàdánwò fún ọmọ yẹn wọ́n láhùn sára rẹ̀. يعني كي وغذي بالحرام عنده صيغة تمريري أني و و يعني كي ونطور بلو حرام كل ونينو òun fúnra rẹ̀ ní bó jẹ́ pé òun nínú àwọn àtúbàbù tí a nínú mẹ́rin fẹ́ náà àdéhùn ẹni pé òun fúnra rẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yẹn haramu ní jẹ haramu ní mu haramu ní wọ̀ àfikún rẹ̀ tí wọ́n rí pé aráàbù gan náà ni wọ́n fi ṣe gíní inú wọn fi tọ́ Allahu ta'ala rẹ̀ náà

ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn hadithi ń bẹ tani Muhammad sallam ti ròyìn àwọn èèyàn kan tó ròyìn ìgbà ẹ̀sìn mu wọn ìkírun òru wọn kùránì kíkà wọn ìdúnimẹ́sìn wọn ṣùgbọ́n ní Muhammad sallam ní gbogbo kùránì tí wọ́n ń kà kò tayọ ọgbó kò tayọ ọ̀nà fún yamurukuna mina diini kama tamurukuramiya mina saha anabi ni wọ́n máa jáde kú nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọta ọfà bó ṣe máa ń jáde lára ọfà nígbà tá a bá ṣe kíni nígbà tá a fa ọfà tá a sọ ọta yẹn lẹ̀ bí ó ṣe yára jáde yẹn fẹ̀fẹ́ tá a bá ta ọfà yàtọ̀ sí pé yóò sáré jáde yóò tún ibo ni yóò bọ́ sí yóò bọ́ sọ́nà àyè tó ṣe kíni àyè tó jìnnà ànábì ti jíjáde wọn nínú ẹ̀sìn yíyára jáde wọn nínú ẹ̀sìn àti jíjìnà sí ẹ̀sìn nígbà tí wọ́n bá jáde tán ó fi wé bí ọta ọfà ṣe jáde lára ọfà nígbà tá a bá ta àwọn olùmọ́ni àwọn táǹdébí gbà lórí gbà lérò mbẹ sallallahu alaihi wasallam àwọn táǹdébí gbà lérò mbẹ àwọn làwọn dání àwọn làwọn khawarij àwọn làwọn khawarij sọtẹ́ bá wú àwọn hadithi dáhùn sọ yìí ẹ rí i pé àwọn muwasọ́fáàtì dáná mọ̀sálàmù sọ nípa àwọn kì í sàn àwọn àlù sunna ní àdébà sálàmù rí fàtì sallallahu ta'ala alaihi wa sallam but yóò sì dá um, uh, bóyá irú líǹkì yẹn bóyá uh, bóyá kẹ́ ẹ̀ ṣí ẹ̀rẹ̀ sọ̀rọ̀ kéèyàn fi máa nígbà míì irú wọn wọ́n ìjáde ń sọ ọ̀tọ̀ ìjú wọn máa tún ọ̀tọ̀ nítorí ààrùn tí ń bẹ nínú ẹ̀mí wọn àti kórìíra tí wọ́n ní sí tí wọ́n ní sí sunna ní Muhammad sallallahu ta'ala alayhi wa sallam yẹ ilé iṣẹ́ abduljabaru kano àti òpònú ti agége tí wọ́n ń ṣe nti ibi tọrọ dojúkọ ọ̀tọ̀ sàábí wọn fẹnu tẹmbẹlú àwọn sàábí àdìsí àti Muhammad sallallahu alayhi wa sallam ní wọn látàtúbú látàtúbú àsàábí tí wàá jẹ níta nàbí ìwí ìní òpònú kan tó yẹ kó kó sẹ kéwú kò kéwú ẹ̀rí sọ pé àfa rẹ̀ níbi tó ti kéwú ni lórí habibu ajígbè kò kéwú. ìmọ̀ àwọn èyí ìjogún rẹ̀. wọ́n wá fi irú àpèjúwe tí ń sọ fáwọn àtàdé wọ́n wá fi bàbá àti ẹ̀sà àpèjúwe bẹ́ẹ̀ wọ́n wá rọrùn sọ̀mọ́. sọ sí bàbá rẹ̀ ni ó tóbi ju sàádé lọ ni àbí sàádé ló tóbi ju bàbá rẹ̀ lọ. ilé èdè tí ń lò fáwọn sàádé ọ̀kan nínú àwọn ọmọ àyà ní sáré abdulhakeem kutubi ó wá fi ó wá ó wá fi àpèjúwe ṣe tàǹfìlù pé ó dàbẹ́ bá ní ìtàn ní sọ ẹgbẹ́ kí mi náà sọ fásán irú ìtàn rẹ̀ kí n fi sọ̀tàn bàbá rẹ̀. so um, lọ́pọ̀lọpọ̀ ọgbà ihun tí wọ́n bá wí lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀rí pé ihun tí wọ́n wí tí wọ́n fi ń tì sí hadithi wọn ò fẹ́ gbọ́ àdìsí náà àkọ́kọ́ nù ẹ̀kẹ́ ìdí tẹ́ bá gbọ́ tí wọ́n fẹ́ kóòtù àdìsí tọ̀ wọ́n fẹ́ bà ń kẹ́kẹ́ jẹ́ náà. so kí ọlọ́run bá kí ó ju ogun àgbọ́yé ẹ̀sìn tí ogun lè gé fún wa a ó dúró bàbí ìdí ńlá ìjọba rẹ̀ kọ̀tà àdá gbogbo tí a wí tó ṣe léde èròǹgbà ọlọ́run àti sunan Muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́run bá kí ó san á ní ẹ̀sán wíwí àti gbígbọ́ ètò kùdí ẹ̀ka tó kọ́lọ́run kí ó ṣe àmójúkúrò fún gbogbo wa hádà subhanakallahumma hamdik sallallahu alaihi wa sallam ila anta astaghfiruka wa atubu ilayk